على كل شيء وكيل خلق الخلق لعبادته وطاعته وأرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين للأولين والآخرين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 لذلك تشرف ببنائه الأنبياء والرسل والمؤمنون وللمسجد في تاريخ هذا الدين الحنيف شان عظيم كيف لا فكان بناؤه أول عمل بدأ به رسول الله صلى الله عليه وسلم فور وصوله المدينة صلوات ربه وسلامه عليه أمة الإسلام ما أذن الله سبحانه وتعالى برفع بيت إلا بيوتا قال الله سبحانه وتعالى في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال أمتنا إن للمسجد شأنا عظيما وكيف لا ولو كذلك رسالة عظمى لهذه الأمة كان المسجد في بداية الإسلام مركز التعليم خرج رسول الله صلى الله عليه وسلم جيلا أم حملة دين الله وحملة راية الإسلام وهم الطراز الأول والوعيل الأول رضي الله تعالى عنهم أجمعين ọpẹ́ ní fọlọmọba tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹlọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọlọmọba rẹ láti bàá máa jẹ kẹ fún gbogbo wa aláwọ bani salikun kí anabi wa bani salikun ọlá rẹ àti àwọn rẹ àti sọhábà rẹ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbèdé alikiyama ẹ̀yin ẹrú bá ń tòótọ́ mò ń fi àsìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rìn náà létí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ẹ jẹ́ akọnu ọlọ́run ọba ìkọnu yìí òun náà ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fáwọn tó lọ ṣáájú wa ìkọnu rẹ̀ ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fáwọn tí a tún wá lẹ́yìn wọn náà anittaqullah àwa ń bẹ nínú ìjọ kan rẹ̀ ìbẹ̀rù rẹ̀ tòótọ́ tí èé ṣe ìbẹ̀rù lójú ayé ìmáyapa rẹ̀ níkọ̀rọ̀ ọlọ́mọṣà sínú ọ̀rùn fẹ́mi àtẹ̀yìn khushu'u nifaq kọ́lọ́ ń sọ èmi àti ń kọ́sọ wa ń bẹ̀ ẹ máa yànú ẹ̀sìn àǹdúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó ń lo ẹnì kọ̀ọ̀kan wa fún ìyọ́nú rẹ̀ ìbẹ̀rẹ̀ la wá ń rí ibi tá a jọ parí ẹ̀sìn ọlọ́njẹ́ ọjẹ́ bí ìyọ́nú rẹ̀ ẹ̀yàn yànú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kò bàbàrà lé kankan lórílẹ̀ àwọn ibi bá jẹ́ ilé rẹ̀ kọ́dà kí ilé ọjẹ́ lé orí òkè ẹni àjà torí ọjẹ́ kọ bàbàrà rẹ̀ àfi kọ́ jí ọ̀kan nínú ilé rẹ̀ kẹ́ìfàlà Allah subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ wípé fi buyutin adina Allah an turfa wa yudhkara fi yasmu yusabbihu lahu fiha bilguduwi wal asal àwọn ẹni mi àwọn ẹni ìyọnu ibi tẹ́ ẹ máa rí wọn làwọn ilé tó pé ilé ọlọ́run ọba ni ilé wo ilé tó yọ mi nú kí wọ́n máa bá ń fọ̀ mọ́ kúrò níbi ẹbọ ilé wo ilé tó yọ mí nú kó jẹ́ pé mi nìkan ni wọ́n máa dápé ń bẹ̀ àwọn wo wọ́n máa wá sí mi ń bẹ̀ àwọn èèyàn tí wọ́n pa ayé tì tí wọ́n wá ń wá àlìkíyàmà kí láti lè bá àròjú rí Allah subhanahu wa ta'ala mọ́sálásí òun ni iṣẹ́ pàtàkì tọ́lọ́mbá fún ẹ̀dá ṣe láyé tí a fi mọ̀ wípé ìwàyé ẹni ìwàyé eré ni kéfàlà fàbínà ulmasjid ikọ̀ mọ́sálásì òun náà ni àkọ́kọ́ ọ̀sẹ́ tí anabi sallallahu alayhi wa sallam tó mú ṣe lẹ́yìn ìgbà tó ti lo ọjọ́ mẹ́rìnlá ní maka ní madina anabi sallallahu alayhi wa sallam shara'a fi binayi masjidihi pẹ̀lú pé ó pe àwọn tí wọ́n ní ilẹ̀ tó ń wà nẹ́bì láti kọ́ sí níbi tí ràkúnmù rẹ̀ tó kúnlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam riwaya pín méjì wọn lẹbi ní bá sọ̀rọ̀ riwaya mi nínú ẹbí tòótọ́ àti ànilẹ̀ yìí ó ti di ogún fún igun kan igun tó sì jogún fún yìí ọmọ méjìlá ni ẹbí ìkan jẹ́ sáálù ìkejì jẹ́ suhail àwọn ọmọ méjèèjì ni anabi lọ́sáwá máa lẹ̀ pẹ̀lú wọn pé ilẹ̀ yìí ó mọ fẹ́ fi kọ́lé ọlọ́run ah, wọn ní kò burú rí anabi nahabu halek àwọn agbóròwò rẹ tó fẹ́ fi ṣe tọ́lọ́run abu anabi ni la tẹminu ni ìyá ha sawimu ni ìyá ha ẹsọ yìí tẹ bá fẹ́ ta fún mi màá rà lọ́wọ́ yín anabi sallallahu alayhi wa sallam ọwọ ara ilẹ̀ yìí wọ́n ra lẹ̀ yìí tán wọ́n bẹ̀rẹ̀ sí ń kílí àwọn dàbínú tí ń bẹ lórí rẹ̀ igi eh, tá a fi lè wé bí ọ̀pẹ tí wọ́n ń bì ọ̀pẹ yìí náà ni wọ́n là ní pílà ọ̀pẹ yìí òun náà ni wọ́n mú ọ̀gọ́mọ̀ rẹ̀ tí wọ́n fi ṣe sákfù fún mọ́sálásí wọ́n wá kọ́ mọ́sálásí náà níjọ́ náà lọ́hùn ní fíìtì ní ìgbùnwọ́ ó jẹ́ ọ́ndrẹ́dì ní ìgbùnwọ́ ní òró rẹ̀ ìbú rẹ̀ náà tó jẹ́ ọ́ndrẹ́dì ó wá wà mọ̀rọ̀ báà kò síbi tí igun kankan tó ti jura wọn lọ Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wà máa kọ́ mọ́sálásí sharaka ashabahu fi binayi masjidi asharif òun àtàwọn sọ̀hábà òun náà ni wọ́n jọ ń kọ́ mọ́sálásí náà kọ́dà idha laqiyahu ahadun minhum tẹnìkan bá pàdé ànábì nínú àwọn sàbẹ tó bá fẹ́ gbanti ànábì gbé lọ ànábì ó ní alajiru lẹbi uriduhu waturiduhu lasta bi ahwaj ilayhi minni ládàá tó fẹ́ gbà tèmi náà fẹ́ gbà ó ní ìdí ládàá ń tèmi gan èmi gan tún ní ìdí ládàá jùwọ náà lọ tèmi náà lèmi náà ń gbé fún rami wakana ammar ibn yasir kana yahmilu labinatayni labinatayni bayda anna albaqin yahmiluna labinatan labina. labina tonti bó ṣe jẹ́ wípé bíríkì tí wọ́n fi ń kọ́ mọ́sálásí ànábì bó ṣe wúwo tó Ammar bin Yasir ntí ń gbé ńjọ́ náà méjì ní gbé papọ̀ àwọn jẹ́mọ́ ẹnìkan wá ní Ammar à ọ́ para rẹ̀ Ammar ọ̀la ànábì sàràsàrà wa sọ fún wa pé inú tọ́lọ̀ ń fi hàn mí o eléyìí kọ́ ní ọ̀pá Ammar ìgbà báyìí báyìí báyìí ní kúrì ọ̀yà kọ́dà ó kù díẹ̀ tí ó kù ni ó mú sharubata min al-laban wọn ó gbé wàrà wà fún ni ó mú ńjọ́ náà kọ́dà nígbà tí ìjà bá ṣẹlẹ̀ láàrin àwọn umma mi ò ní wọ́n pa àwọn tí ó sì pa ìlà àwọn ikọ̀ tí sùúrù wo ò tó bá a ṣe é túkẹ́ nù o ta'ifatun baghiya àwọn tí sùúrù wọn ò tó nínú ọkọ̀ méjèèjì igun wọn ni wọ́n ti ṣe o ò ní wọ́n ti pa Ammar ila akhiri hada anabi sallallahu alayhi wa nígbà tí wọ́n wà máa kọ́ mọ́sálásí yìí lọ. ولقد استغرق بناء المسجد الشريف 12 يوما 12 days òní àfi kọ́ mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam àwọn dàbínú tiẹ̀ wú mbẹ́ wọ́n fi ṣe pílà rẹ̀ níjọ́ náà lọ́hùn dàbínú tiẹ̀ wú tí wọ́n fi ṣe pílà yìí ọwọ́ rẹ̀ tá a lè pè bí ọ̀gọ́ mọ́lọ́dọ́ tiwa ń bíbà yìí tí fi ṣe sákfù ó gbogbo àwọn tèmi àti yín ò lè jọ kírun nù pílà yìí kódà kí pílà kan ní mọ́sálásí lónìí kọjá tírí tírí tírílíọ̀n a lè jọ kírun bì ká ba wọn láíláí. ajẹ́ wípé ntí àsì ń sọ fún wa ó ní wípé ilé ọlọ́run ọba kò ní tí ì máa jẹ́lé ọlọ́run àfìgbà tá a bá ń lò ó fún ìyọ́nú rẹ̀ tá a bá ń lò ó fún nǹkan tọ́lọ́run ọba gangan fẹ́. innama ya'muru masajid Allah man amana billahi wal yawmil akhir. àwọn tẹ́ ẹ̀ máa rí tí wọ́n máa lọ ilé ọlọ́run tí wọ́n ò ní jẹ́ ọ̀pá àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọ̀gbìn àlìkíyàmà òun náà lẹ́ẹ̀mọ́ bá tí wọ́n máa bàbàrà àwọn àlámárì anabi sallallahu alayhi wa sallam nígbà tó wá kọ́ mọ́sálásí tánjọ́ náà lọ́hùn wọ́n kọ́ yàrá méjì sí ẹgbẹ́ rẹ̀ nígbà wọ́n kọ́ yàrá ìtàn anabi sallallahu alayhi wa sallam ó wá ń padà ń lo mọ́sálásí fún tá a máa lo mọ́sálásí fún ṣùgbọ́n mọ́sálásí náà bí níjọ́ náà lọ́hùn lọ́wọ́ á sì kẹrin mọ́sálásí fún ẹ̀sìn òun ló sì kẹta fún ẹ̀sìn lódìdí ṣùgbọ́n nínú ẹ̀ ń tọ́ tí ó gbé àwa mùsùlùmí òun là ń lò níjọ́ náà lọ́hùn ó jẹ́ mọ́sálásí kejì lápapọ̀ mọ́sálásí Jerúsálẹ́mù mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Kùbá mọ́sálásí Mẹ́dínà yìí ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn Mẹ́kà ń bẹ lọ́wọ́ àwọn kèfèrí mọ́sálásí Kùbá tí ànábì kọ́kọ́ bá ń filé rẹ̀ lélẹ̀ kó tó máa bọ̀ kó tó wọ Mẹ́dínà wọ́n wá kọ́ mọ́sálásí tiẹ̀ náà tán mọ́sálásí lọ́wọ́ á anabi sallallahu alayhi wa sallam abudari wambilere kama jaa fi sahihayn wani kutu ya rasulallah ayu masjidin wudi'a fil awal wudi'a fil ardi awalan aw ayu masjidin wudi'a fil ardi awalu masalasi wo ni àkọ́kọ́ kọ́ lórí lẹ̀ ní anabi ó ń ṣe ọlọ́run ní masalasi makka yìí wani kutu thumma ayi mo ní masalasi wo tó ní lẹ́yìn ìgbà náà anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé alimasiri al-aqsa masalasi jerusalem kutu kam baynahuma kí ni bẹ́lẹ̀ ni àwọn méjèèjì nínú ọdún àníṣà sáà sọ pé arbauna sana forty years ní bẹ́lẹ̀ ni àwọn méjèèjì ìvẹ́n mọ́sálásí àkọ́kọ́ lórílẹ̀ òun náà ni mọ́sálásí Makka inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubaraka ọlọ́ni àkọ́kọ́ lé tá a fi lélẹ̀ fáwọn èèyàn lórílẹ̀ òun náà nílé tí bẹ Makka yẹn ìbéèrè wá wá tí wọ́n fi lélẹ̀ fún ìjọsìn fọlọ́ni àbìtíyàn kọ́kọ́kọ́ kọ́dà kọ́ mẹ́jẹ̀lẹ́gbẹ̀ tí ó wà á jẹ́ pé mọ́sálásí mẹ́kàn wọ́n kọ́lé tí ń gbé bẹ̀ ni o wọ́n kọ́lé tí ń fẹ́ fi sẹ̀sìn ni o gbogbo ẹ̀ ló naam ilé ti wà láyé tí wọ́n ti ń kọ́ ṣáájú wọn tó kọ́ mọ́sálásí mẹ́kà ṣùgbọ́n pé wọ́n kọ́kọ́ kọ́ ilé kan láyé wọ́n wá fi sọrí ẹ̀sìn ọlọ́run pé ọlọ́run láàmú àjọsìn fún bí o mẹ́kà yìí mọ́sálásí haram òní mọ́sálásí alákọ̀ọ́kọ́ lórílẹ̀ anábì sallallahu alaihi wasallam ọwọ́ afẹ́ máa pàkíyèsí wa wípé kí ni téèyàn lè ṣe tí ó rojú rí ọlọ́run ọba ó sì ọlọ́run wa ni ẹ mú sọ́wọ́ gbogbo ààyè láyé tẹ́ ẹ bá fẹ́ rí pé nbo nìyọ̀nù àlọ́sọ̀tàláwà òun náà ni ahabulibiqa alawajil ard masajiduha gbogbo ibi tí masalasi bá ti bọ́ sí lórílẹ̀ ibi tọ́lọ̀ wọn nífẹ̀ẹ́ sí jù láyé nù tí wọ́n wá ní abugọ́dulibiqa'i alawajil ardi lórílẹ̀ àwọn ibi tọ́lọ̀ ń bínú sí jù àsìwáàkùhà gbogbo ibi tó bá bọ́ sọ́jà àwọn ààyè ìbínú ọlọ́run ọba nìyẹn ajẹ́ pé téèyàn bá ti ń jìnnà mọ́sálásí ìkẹ́ ọlọ́run máa jìnnà sí téèyàn bá ti ń súnmọ́ mọ́sálásí ìyọ́nú ọlọ́run máa súnmọ́ téèyàn bá fẹ́ kọ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ òun ilé ọlọ́run ni ó máa wá lidhalika jaa fi sunan inda abi dawud min hadithi abi rata rọ́jùlá tàn àrùdọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé la yutinu rajulun la yutinu rajulun muslimun lil masjida للصلاة والذكر إلا تبشبشه الله من حين يخرج منه كما يتبشبش الغائب بغائبهم إذا قدم عليهم النبي صلى الله عليه وسلم لا يوطن رجل مسلم المسجد ẹnì kan tó jẹ́ mùsùlùmí ẹnì rí kó mú ibìkan láàyò mọ́sálásí ní gbogbo ìgbà kó sá máa wà mọ́sálásí ní gbogbo gbà ní gbogbo gbà nítorí ìrun àti ìsìnrántí Allah subhanahu wa ta'ala àwọn àfààní kátọ́rin jìnnà tá a lè yàn méjì ń wọ́n ní tá a lè yàn ọ̀hún wọ́n lè yàn méjì náà ni. ọlọ́nà bí òpè méjì nǹkan kan lọ́fà tí wọ́n fi jẹ́ méjì ṣùgbọ́n ẹyọ kan náà ni tá a lè ní àkọ́kọ́ olè ń tọ́jà wípé ó ti dàgbà ó ti darúgbó yálà ó ti tàyà mi o iṣẹ́ ọwọ́ náà ni ò lè ṣe mẹ́ni o ibi tó wá dàgbà dé yìí àmọ́ ló kù tí wọ́n ń bọ̀ ihun tí wọ́n bá fi lọ rèé mọ bàbá ńlé ayò tí wọ́n mọ̀ wọ́n lé ọtí wọ́n mọ̀ wọ́n lé tẹ́tẹ́ irú bàbá báwọn wọ́n lè gbóúnjẹ àrọ́ àbá mọ́sálásí wọ́n mọ̀ wọ́n mọ́sálásí gbogbo ìgbà nítorí pé àjì àmú àǹkẹ́ ń ṣiṣẹ́ rẹ̀ fúnra wọn mọ́ òde ni tí ọ̀bọ̀ wá jẹ́ gbàlagbà tọ́ba jọ́dọ̀ yọ́ọ́ jí ọ̀dọ́ ọlọ́fíìsì o kò lọ́fíìsì o wọ́n kà pé ni pé aláàjì ti wọlé sa three billion ni sa na sa wọ́n ti sanwó yẹn sa fifty billion no no wọ́n la máa rí yẹn títí thirty ní sísìn ibi tó bá yẹ rẹ̀ dénú irú ẹni bẹ́ẹ̀ náà kọjá pé ibi tí ó pọ̀ tí ó ti máa nájú ṣùgbọ́n mo kóyàwó lé kọ́mọ lé wọ́n jẹun bí wọ́n bá bá ru wọn mọ́sálásí ẹgbẹ́ni ní káfíńlì yẹn bóde kàmá fáàlà Umar bin Khattab radiyallahu ta'ala anhu arda káwá kógbá kágbọ̀n káfẹ́ lọ́jọ́ kó lẹ́yìn tí ẹ pé ìyàwó ló lóyún ọ̀nù yìí wọ́n béèrè nǹkan ọmọ lẹ́yìn tí ẹ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ lọ́rùn rẹ̀ yìí ó san owó ilé ọ̀sán kankan kọ́mọ kọ́lọ̀ ní ọ̀sán kò sí ìyọ̀nù ẹ̀sìn wa gbogbo ẹni tó bá wá nírú àyè bẹ́ẹ̀ tí wọ́n ń fi ọlọ́run ọba nàjú Allah subhanahu wa ta'ala yàtà bàṣìbàṣìhù tí wọ́n bá ní bàṣìbàṣà lédè lọ́dọ́wọ́ àníbí lọ́ba ní túmọ̀ rẹ̀ ẹni téèyàn bá ti rí pẹ́ téèyàn ti rí ti pẹ́ béèyàn ṣe máa ń pàdé rẹ̀ ni wọ́n gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan yín ṣe máa ń pàdé èèyàn rẹ̀ tó ti lọ tipẹ́ fájò kan síkejì tí wọn ò ríra mọ́ bí ṣe máa fi gbogbo ara pàdé rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe máa bóńtọ̀ lọ pẹ̀lú dùnú pẹ̀lú kẹ́ pẹ̀lú àánú gbogbo ìgbà tí wọ́n ti ń jáde mọ́sálásí pé ah o tún ń bọ̀ láti ilé mi ọ̀ka rẹ o o kú oríire náà mọ́sálásí látàyé ànábì sallallahu lẹ́tọ̀ náà ló tó dọ́dọ̀ tí a náà lé ní. wàzọ́ ifu wàzífàtú masjid sàlám wàzífàtú masjidihi látàtà wákọ̀ fàlà àdá ìsọ̀lá ti fi. ńgbà táwọn bí kọ́ mọ́sálásí tán kìí ṣe wípé à ń kírun bẹ́ẹ̀ nìkan òní mọ́sálásí ànábì òní ń fún masjidu sọ̀rọ̀ markazan li ta'lim mọ́sálásí ànábì iṣẹ́ àkọ́kọ́ tí ọkọ̀ dì í ó di madrasa kharraja jaylan hum tirazul awwal wal wa'irul awwal li adil umma hamlatu rayati islam àwọn tó jẹ́ pàrọ̀ ní gbé ìmẹ̀sí látọ̀dọ̀ ànábì tí ń fọ́n káàkì inú mọ́sálásí náà ni ànábì ti rè wọ́n ajá wípé mọ́sálásí tá a bá kọ́ táwọn èèyàn máa lékún lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ẹ má bẹ̀rẹ̀ bò nílé àwọn mùsùlùmí tí ń bẹ ládùúgbò yẹn ó ṣe sókòtò. So odini مسجد الرسول في بداية الأمر كان هو مستشفى مستشفى للمسلمين وقد ضربت فيه كبة للتمرين سعد بن معاذ رضي الله تعالى عنه أرضاه mọ́sálásí náà tún ní ilé ìwòsàn nígbàtí nígbàtí ẹ̀sìn bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ tán ibẹ̀ ẹni tọ́ba ti rẹ̀ lógun tàbí ẹ eh, wọn ò lè ráyè tọ́jú àdáda ńlẹ̀ ànábì òní ẹgbẹ́ amọ́sálásí ọ̀ya ẹ bá ta tẹ́ǹtì kékeré kan sẹ́gbẹ̀ẹ́ mbẹ́ wọn wọ́n máa wò ó wọ́n lọ máa kí ẹni tó fẹ́ sàdúrà fún ọ̀nà mùsùlùmí ni o ẹni tí ọ ó nídìí omi ni o wọ́n lọ máa gbé fún bẹ́ẹ̀ ibẹ̀ náà ni ẹ ti yín wọn. wàsọ́ọ̀rọ̀ alimẹ́sìtì kadhalika mabitan lílì uzab àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́ tí wọ́n ti bàlágà tí ọ̀sáàyè tàbí wọn ò lówó pé àwọn tiẹ̀ lè dálé ní wọn ò tí ì lè kọ́lé wọn ò sì nǹkan mọ́sálásí di ibi tí wọ́n wá ń gbé tí ń sùn àwọn wo àwọn náà wà á lọ máa kéwú wọn ò lóko tí ń lọ wọn ò lọ́dọ̀ tí ń rè wọn wá máa ń kéwú lọ́dọ̀ àdébísọ̀ sáà gbogbo ìgbà mọ́sálásí náà ni mà bí tu wọn min amthali abdulayi bin umar min amthali abi hurayra min amthali salman alfarisi bilal wọn sá pọ̀ bá pọ̀ bá kọ́dà wọn lé ní four hundred wàhùn ashabu sufa àwọn là máa ń pè ní sufa lédè lárúbáwá òní yàrá àwọn ẹni mọ́sálásí olóńkálukú máyèsí tẹ́ńkìrún kódà tá a bá ní mọ́sálásí ànábì ní gbogbo rẹ̀ hundred feet fẹ́fẹ́ rẹ̀ hundred feet àwọn kan wá ń gbẹnu mọ́sálásí òǹkà wọn wá ń lọ bíi four hundred ẹ dẹ́kun bóun lọ́rọ̀ àtàṣe fẹ́ ráyè gan ní sáfù wájú pẹ̀lú ìhìtìmọ́ọ̀mù tí àwọn ẹni tí wọ́n ní bákan náà masalasi lára àwọn ìdájọ́ tó sokùn masalasi almasjid mulikun lillah ọlọ́run ọba ló ni masalasi fawqahu wa tahtahu tabi'un lil masjid òkè masalasi ni o ilẹ̀ masalasi ni ńlọni wal yujannab min danas wa min al-kufri masalasi ń ń gbé jìnnà sí èrè. Si ìranù ńlọ́fà tó fi jẹ́ pé lókè mọ́sálásí wọn èkó lè ré bẹ́ẹ̀ ìsàlẹ̀ rẹ̀ wọn èkó lè ré bẹ́ẹ̀ masjidun bayitullah yudikọlu bi goyiristi idanin mọ́sálásí ilé ọlọ́run ni wọn èkán lẹ̀kùn wọbẹ̀ gbogbo mọ́sálásí pátá kọ́mítì mọ́sálásí ìbá máa ṣe mítìn lọ kò sírú mítìn ọ̀nù ẹ̀sìn tẹ́ máa ṣe lọ tẹ́ wàá sọ fẹ́ni tó fẹ́ kírun pé ọ bọ́ta ẹ̀yin lẹ́ẹ̀kọ́ mítìn yín bọ́ta nítorí ẹ̀tọ́ tí ọlọ́run ọba ní wọn èé wọ bẹ pẹ̀lú à wọn èé gbà yọ̀ǹda wọ bẹ àyìnbá lè gbà yọ̀ǹda wọ bẹ olójì àmọ̀ wípé ibi tí wọn bá kọ́ mọ́ mọ́sálásí wọn lè mọ́ mọ́sálásí rahbatul masjid ibi tí wọn bá kọ́ tí wọn fi mọ́sálásí stọọ ọfíìsì máàmù ibi tí wọn kó gbogbo àwọn kílókọ rẹ bọ́ọ̀bù nkankan sí ibẹ̀ kò ní máa jẹ́ mọ́sálásí nítorí pé ibi tó bá wà lára mọ́sálásí tó wá jẹ́ pé lè wọbẹ̀ àfikọ́ gbà yọ̀ǹda wọbẹ̀ ó ti kú òní ó kọ́ mọ́sálásí والمسجد بيت إذا دخله الناس صاروا سواء mọ́sálásí سي ọlọ́run ألون نتاوي èèyàn bá أتدي wọ bẹ̀ àti di kankan náà àwọn mẹ́ẹ̀kẹ́ ni ó wò pé à yé n sún fún bàbá àgbàlagbà yìí olóni àkíyà àsàbùkíyà èmi mọ́ kọ́ dáyè olóni ọkàn wà ló pé à àgbàlagbà yé n yẹ fún wọn à bàbá yẹn bọ̀ ń bí ọ̀sọ́ bẹ́ẹ̀ bàbá kọ́ ni ó sì ń gbàrún tá a bá ti wọlé ọlọ́run kó lónà sàwà àti di nkankan náà ẹnba bọ sáfù wájú ó tètè dé ni ẹlòmíì wà ní tètè dé kọ́mọ bọ̀ sáfù wájú òní fi ọlá ara rẹ̀ olófin olófin rà rè bákan náà masalasi ààyè bi tí èèyàn ti máa ń wójú rí Allah subhanahu wa ta'ala ni kí là máa fi wá bi dhikr buniya al-masjid lis-salah buniya lidhikr buniya litilawati quran buniya lit-ta'lim litahfidh al-Qur'an wa hadith rasulillah sallam ibi tá a ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn a kura ní a a a lékún lẹ́sìn wa mo fẹ́ yan náfìlà mo fẹ́ wá ka Qur'an ààyè tí mọ́sálásí jẹ́nu kèé ṣe ibi tá ti wá máa ń tajà kèé ṣe ibi ti wá máa polówó àgbọ̀mọ́ mọ́sálásí yẹn ṣe ibi tá a ti wá máa polówó ájì àti umrọ ẹni ọjà mọ́sálásí yẹn ṣe ibi ti máa ń polówó rẹ̀ bákan náà mọ́sálásí ogún gbogbo mùsùlùmí ni tí wọ́n bá wá tún ṣe kèétún sogún àwọn kan náà gbogbo mùsùlùmí máa ń pe mọ́sálásí lógún àwọn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tún mọ́sálásí ṣe wọ́n wà á pè ní ogún àwọn èèyàn kan àwọn èèyàn lẹ́nìí nǹkan tọ́lọ̀ ń fi sílẹ̀kùn oore fún wa òun náà lọ jáde bíi hadith tí usaṣe yakubu kà fún alẹ́ kan man bana lillahi masjidan walaw mafhas kọ̀tọ́ọ̀tì ẹ̀ ń balẹ̀ kọ́ mọ́sálásí fọ́lọ́hún kódà kọ́mọ̀ ju bí ẹyẹ kọ̀tọ́ọ̀tù ti lè ṣe àbá lọ àwọn afọwọ́ ní sẹ́yìn bíi tẹ́yẹ ti lè sàbá kọgbẹ́ nìkan gan láti dúró fúnrun anibisile wa máa sọ wípé ẹ má kó mọ́sálásí tá sórí ibi mọ́sálásí wà lè rí báwọn ajápẹ̀tùmọ̀ ẹ̀ ni wípé gbogbo tí wọ́n máa ń pè mọ́sálásí láyé ntí èèyàn bá ní ń bẹ̀ tẹ́ ẹ dá sí kódà tí èèyàn bá wọ̀n kọ́mọ̀jù ń tó lè ra bí ẹyẹ kọ̀tọ́ọ̀tù yìí tó ti máa ń ṣe àbá kọ́mọ̀jù bẹ̀ lọ ibi ẹyẹ kọtọ ti re sàgbà kò tó àtàǹpàpọ̀ mi ìtumọ̀ ẹ̀ ni pé mọ́sálásí ti hàn kọ́ yìí ní agbára owó búlọ́ọ̀kù ẹyọ kan ṣùgbọ́n ní mi ká o ní pure water kì í tún ṣe báàgì ẹyọ kan kékeré báyìí ìlọ́wọ́ amú ní ah, barabikira ó ní ẹ̀sọ̀ ẹ̀sọ̀ mọ̀kàn ẹ̀dákun ẹ̀dákun mọ́sálásí ni wà léwu mi kí n dá sí ẹgbẹ́ omi kẹ́ ẹ mú ẹ̀dákun káyọ̀ tún sílẹ̀ kẹ́ ẹ lè máa rẹ́lẹ̀ lọ sí i ànábì ni ipò bí ẹ ń kọ́ mọ́sálásí lò náà Ona náà ọlọ́run ọba náà lé fún un lálìjẹ́nà tó bá wá pé báyìí ni àti sórí rẹ lọ́dọ̀ ọlọ́run ọba ló ṣe rọrùn tó jàmáà ẹ jẹ́ àwùjọ wa lẹ́nìí ẹ jẹ́ á wo bí tí àwọn tó lọ ń bù sí lápò tí wọ́n jí olówó olówó tí wọ́n kọ́ mọ́sálásí sí ẹ jẹ́ á wojú àjọ rẹ́rìn tá a jọ sí ẹ jẹ́ á padà bẹ́ẹ̀ lónìí lẹ́yìn ikú wọn ọlọ́run sì bí èmi àti lérè ilé ọlọ́run ilé tí gbogbo wa tá a jọ máa mójútó ni ilé ọlọ́run ilé tá a gbọ́dọ̀ jẹ́ kí dọ̀tí kó máa wọbẹ̀ ni ilé ọlọ́run ilé tá a jẹ́ kí màlẹ́ ọmọ wà ń bẹ̀ ní gbogbo ìgbà ilé ọlọ́run ibi tí a máa rí tinú tí a náà máa dùn ó ní ààyè ilé ọlọ́run lọ́gbọ́dọ̀ jẹ́ à ń bẹ̀ níjọ́ kan sórí àtẹ̀mí àtẹ̀yìn kọjọ́ kọjá wà nù ẹni tí ó gbà lẹ́rú kọjọ́ kọjá wà nù ẹni tí ó yọ́nú sí láyé àti ní àlìkíyàmà wọ́n wà ládàlíkà alhamdulillah الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذا وصية ربنا سبحانه وتعالى لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن للمسجد دورا عظيما في هذا الدين الحنين والمسجد له شأن عظيم في تاريخ هذا الدين كيف لا فهو أول عمل بدأ به رسول الله صلى الله عليه وسلم بعد دخوله المدينة اشترى رسول الله صلى الله عليه وسلم بكعة من سهل وسهيل وهما يتيمان ساومهما رسول الله صلى الله عليه وسلم وبعد الموافقة بدأ رسول الله صلى الله عليه وسلم ببناء مسجده الشريف وقد شارك أصحابه في هذا البناء وكان يحمل اللبن بيده بيديه الشريفتين صلوات ربه وسلام عليه ليؤدب ويعلم أصحابه على أنه كذلك رئيس مثالي وأمير مثالي كيف لا قال ربه سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقد استغرق بناء مسجد رسول الله صلى الله عليه وسلم 12 يوما ولما بنوا هذا المسجد جعلوا طوله 100 ذراع كذلك عرضه مئة ذراع وجعلوا أعمدة المسجد من من النخيل وكذلك سقفه من أوراقها كذلك هكذا بنى رسول الله صلى الله عليه وسلم مسجده وبعد بناء هذا المسجد بدأ يدرس الناس استعمل رسول الله صلى الله عليه وسلم مسجده كمدرسة تخرج فيه الطراز الأول حملة راية الإسلام وكذلك جعل رسول الله صلى الله عليه وسلم مسجده مستشفى في بداية الإسلام للمرضى وفيه مرضى سعد بن معاذ رضي الله تعالى عنه وأرضاه وكذلك كان مسجد رسول الله صلى الله عليه وسلم مبيتا للعزاب من أصحابه من كبارهم وصغارهم وهؤلاء هم أصحاب الصفة قد فاق عددهم أربع أربعمائة رضي الله تعالى عنهم أجمعين وهكذا جعل رسول الله صلى الله عليه وسلم المسجد المركز الأول لهذا الدين فالرسول صلى الله عليه وسلم استحثنا بالمكر في مساجد, في مساجد الله ثم أعلمنا أن أحب البقاء على وجه الأرض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 وصلاته وسلامه على من لا نبي بعده أما بعد فيا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا وقد بين لنا رسول الله صلى الله عليه وسلم ثواب من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله تعالى له بيتا في الجنة وفي رواية بنى الله له مثله في الجنة وفي رواية بنى الله له أفضل منه في الجنة وفي رواية بنى الله له أوسع منه في الجنة نسأل الله الرحمن أن يوفق الذين أخرجوا من أحرار أموالهم شيئا فبنوا به هذا المسجد صدقة جارية لوالدهم محمد بن عبد الله برناوي نسأل الله تعالى أن يتغمده بفسر رحمته وكان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه ويستحثهم على صدقة جارية فإن بناء المسجد صدقة من صدقات الجاريات فلذلك كان أصحاب رسول الله صلى الله عليه وسلم أشد الناس حرصا على بناء المساجد وكذلك ما من بيت رضي ربنا سبحانه وتعالى برفعها برفعه على وجه الأرض إلا بيته قال الله تعالى في سورة النور في بيوت عدن الله أن ترفع ويذكر فيها اسمه تسبح له فيها بالغدو والآصال أمتنا من أراد وجه الله فليؤثر المكر في بيت من بيوت الله جاء من حديث الذي أخرجه أبو داود من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يوطن رجل مسلم للمسجد للذكر للصلاة والذكر إلا تبشبشه الله حين يخرج من كما يتبشبش الغائب بغائبهم إذا قدم عليهم أمة الإسلام فالمسجد بيت يدخل بغير إذن والمسجد بيت إذا دخله الناس صاروا سواء أمتنا لا بد من تجنيد المسجد وتبعيده عن الدنس عن دنس الكفر والشرك وكذلك عن دنس اللغو واللهو لذلك لما تولى عمر الخلافة رضي الله تعالى بنى بجنب المسجد رحبة فأمر من أراد اللغو أو أراد رفع صوته أن ينتقل إلى ذلك المكان أو إلى تلك الرحبة مسجد من أراد أن يعلم قدر دينه في نفسه فلينظر كيف يحترم بيتا من بيوت الله سبحانه وتعالى فنسأل الله الرحمن أن يجعلنا وإياكم من رجال كانوا يعمرون مساجد الله وعثنا عليهم ربهم سبحانه وتعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين ودمر أعداءك داء الدين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونحن أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم